ẹ̀yin èèyàn mi èmi ọmọ yín òrìṣà balùbọ̀ ló ti dé lọ́jọ́ tí òní lọ́jọ́ tó dáhùn máa sọ̀rọ̀ nípa bí a ṣe ń sọ̀rọ̀ ìdọ̀tí ọ̀rọ̀ ìbálòpọ̀ tó dọ̀tí ṣé mo pé ọ̀rọ̀ ìdọ̀tí ṣe pàtàkì nílé fún ọkọ tàbí aya tó bá mú ọ̀rọ̀ ìdọ̀tí sọ hmm, mi mọ bá ṣe fẹ́ gbé o nítorí pé kí n ṣe rí ọ̀rọ̀ ìbálòpọ̀ yìí gan ó máa ń súnyàn nígbà míì kò ṣe pé àti dóbò àbí àti dókó ló ń súnyàn hmm, ẹ má ṣì mí gbọ́ dídó okó àti dídó òbò kì í súnyàn èyí tó mọ́ sí ọ̀hún gan ni bá ṣe máa fara sínú òpó àti bára wa sùn gbọ́gbọ́ tó máa ń sùn ọ̀gbọ̀n nìyẹn tí ò kì í yé tọkọtaya hmm. ṣé tí a bá ní ká máa dóko tàbí tá a bá dóko lójoojúmọ́ làwọn máa dòkó lè sún wa ṣùgbọ́n báwo ló fẹ́ mú tọkọ rẹ àbí aya rẹ sínú òpó àti ní ìbájọṣepọ̀ bó ṣe gbogbo yẹn lómi ò máa láti ṣiṣẹ́ ni o apá kínní láti sọ̀rọ̀ ìdọ̀tí ṣe ọkọ ọkọ àti àwọn tó wà mú ọ̀rọ̀ ìdọ̀tí sọ mí nǹkan ṣe o ṣe rírọ̀ ìdọ̀tí yìí ẹ̀ ó máa jẹ́ kí ẹ̀mí ọkọ̀ àtàrà èèyàn bọ́ sípò láì fúnra ní wàhálà bẹ́ẹ̀. ẹ ṣe rí ọ̀rọ̀ ìjọ tí ì wà fún tọkọ àbí táyà tó bá kí ń gbélé hmm. ẹlòmíì yẹ pé ìlú òyìnbó ni wọ́n lọ ẹlòmíì yẹ pé ìlú míì ni wọ́n lọ nínú èdè kan náà wọ́n ṣe dáná kó jẹ́ pé olólùfẹ́ yàn kò sí nílé kíyàn tó lè sọ̀rọ̀ dọ̀tí ọkọ tàbí aya máa wà nínú ilé ọkọ lè wà ní yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbà míì gan ẹ lè wájọ wà lórí bẹ́ẹ̀dì kẹ́ tó máa sọkúsọ bẹ́ẹ̀ ni ará àwọn tó ń ṣe àdèmọ̀ àwọn tó ń ṣe kí là ń sọ lọ́jọ́ tòní òkú tá à ń sọ ni wípé ọ̀rọ̀ ìdọ̀tí láàrin ọkọ àti aya ó ṣe pàtàkì jùlọ nítorí èyí ìkíní tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé àti máa bèrè ọ̀rọ̀ ní kíní kí lẹ̀ ń béèrè gan kí nìkan náà tí mo fẹ́ béèrè mo ti fẹ́ béèrè kí nìkan tí mo fẹ́ mọ̀ ẹ o òun ni mo mọ́ láti sọ fún ẹ máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ olólùfẹ́ yín bó jẹ́ ọkọ náà bó jẹ́ aya ni kí ló kó sí kí ló ń wọ̀ ṣó wọ pátá ni àbí ṣòkòtò ló wọ báwo ló ṣe rí ẹ ibo ló wà ibo ló jókòó sí báwo ló ṣe jókòó ṣó pátọ́ pọ̀ ní àbó látàn ṣé ìtọ̀ kan wà lórí àpótí ni àbí ìtọ̀ kan wà nílẹ̀ nílẹ̀ gbogbo béèrè lẹ́mu máa béèrè lọ́wọ́ olólùfẹ́ yín kí ni gbogbo béèrè yìí ṣe ó máa ń jẹ́ kí wọ́n ru ọpọlọ ó máa ń jẹ́ kí wọ́n ronú ṣé àwọn béèrè yìí máa ń mú wọn lọ sí ibi tí èèyàn kò lè gbé wọn dé wọ́n máa rò ó wọ́n á máa rò kí ló wọ̀ báwo ló ṣe jókòó báwo ló ṣe ṣe tán ṣó là ni ṣó pàdé ni ṣó ṣe kinní kan ṣé gbogbo èrò yìí gan-an ó ti tó láti mú ọkùnrin di tagiri bẹ́ẹ̀ ni níbi tó ti ń rò ó ah, dáa búrà tí mo wọ̀ funfun ni o kí lo rò kí lo rò pé mò ń ṣe ibo lọ́wọ́ mi wà sí báwo mo ṣe ń ṣe ibo lo mi ń lọ kí lo rò pé ọmọ mi lè ṣe gbogbo èlé ló máa bí wọn tí o bá ń béèrè orí ọkọ àbí orí aya a máa gbaná níbi tó wà a máa rò kí ló ń rò kí ló fẹ́ mọ̀ ibi tí ọ̀rọ̀ ìdọ̀tí ti ń gbéni lọ nìyẹn tí kò sẹ́ni tó lè dáhùn. ìkejì ni wípé bí ẹ ṣe máa sọ̀rọ̀ ó máa tọ̀ sí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ ní gbogbo ọjọ́ o bẹ́ẹ̀ ṣé tó bá ti fẹ́ sọ̀rọ̀ ìdọ̀tí ó máa mú òun yẹn wálẹ̀ ní ìrọ̀rùn o máa mọ́mú yẹn wálẹ̀ tó jẹ́ wípé ah ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kan tó bá aṣọ ó lè má gbọ́kàn tó ń sọ bẹ́ẹ̀ nítorí pé kí ni ohun ẹ gbọ́dọ̀ dùn ohun ẹ gbọ́dọ̀ ní bó ṣe ń lọ ó gbọ́dọ̀ ní bó ṣe ń lọ lọ́tún lọ́sì ó kàn ní sọ̀rọ̀ àkọ́kí sọ̀rọ̀ bó bá ṣe wù wá o wá sọ̀rọ̀ bí ẹni tí wọ́n kọ́ bí ẹni tó jẹ́ wípé iṣẹ́ tó ń ṣe nìyẹn nǹkan tọ̀rọ̀ dọ̀tí wà fún yẹn àwa sọ fún ọkọ ẹ̀ báwo ló ṣe fẹ́ ibo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀ ṣé kí n gbójú di ẹ̀ sẹ́nu ni àbí kí n gbé ẹkùn sẹ́nu àbí kí n kọ́kọ́ gbé orí ọmú sẹ́nu nísìnyí wò ó ẹnu mi wà lórí ọmú ẹ báyìí gbogbo ahọ́n ni mo fi ń lọ ní gbogbo àyíká ọ̀yàn rẹ kí n tó wá bọ́ sí orí orí ọmú ẹ ẹ wá bọ́ sí ìsàlẹ̀ mo ti ń lọ sí ìsàlẹ̀ ẹ mo fi ahọ́n lọ ní gbogbo àyíká èmi ni ọmú rẹ mo á fi ahọ́n lọ sí gbogbo ìdodo ẹ mo fi ahọ́n lọ sí gbogbo àárín ẹsẹ̀ mo wá gbé ẹnu sí ìdó ẹ mo wá fi ahọ́n fi sí lọ́sùn àti lọ́sì mo fi ahọ́n gbé sókè mo gbà wọ́n gbé sílẹ̀ mo wá mú ìkànnì mo mọ ọwọ́ mi méjì mo fi tẹ́ ojú òpó ẹ mo fi ṣí sábà mi ní báyìí mo wá gbé ahọ́n mi sí bẹ́ẹ̀ ṣẹ́gun ṣe sọ̀rọ̀ rárá ni sọ bí òrìṣà bá lò pọ̀ mọ́ bí a ṣe ń ṣe ọ̀rọ̀ dọ̀tí nìyẹn ṣe ọ̀rọ̀ dọ̀tí máa ń kọ́ jẹ́ kí gbogbo orí gbogbo orí ọkọ tàbí ìyàwó tó ń gbọ́ á kọ́ da orí wọn rú níwọ̀n náà tó ti ń bẹ̀rẹ̀ obìnrin wa bẹ̀rẹ̀ olówó orí mi ẹ̀ ní owó àti ta mi nítorí kó bọ́ aṣọ ọ̀hún ẹ̀dá mi wọn á fi ọwọ́ pa gbogbo àyà ọwọ́ mi wá ń bọ̀ nísàlẹ̀ síbi ọkùnrin wọn á gbó lọ sísàlẹ̀ síbi ikùn ẹ̀ á fi ọwọ́ gbọ́ orí òkú ẹ̀ mú mo wá fọwọ́ pa ọkọ ẹ mo fọwọ́ gbé ẹkùn ẹ bẹ́ẹ̀ ni ọwọ́ kejì wà lórí ọkọ ẹ mo wá ń fà mo ń ṣe kíní kan mo fi ahọ́n mo fi gbé ẹnu sọ́rọ̀ ọyàn ẹ mo ṣe kíní kan wọn bí ọkùnrin náà rí wọn bí bálélé náà rí kó wá lóun ṣe kíni ẹ wọ ẹyin òyàwó ẹ jẹ́ alájú táwọn nǹkan tá à ń ṣe ẹ wo òun ni ọ̀nà kejì ọmọ kẹta òun ni pé ẹ máa wá mú baálé yín tàbí ìyàwó yín lọ sí ìlú tí kò sẹ́ni tó mọ̀ ṣe rí ìlú yìí òun là ń pè ní imagination ìlú ìrònú tó yẹ kí wọ́n máa rò wá máa sọ fún ọkọ tó fẹ́ bó ṣe wà ṣùgbọ́n òní fún ọ ní gbogbo òní fún ọ ní gbogbo ọ̀rọ̀ náà o bí n sì ń kan pọ́wọ́ pátá tó funfun àbí tó pupa pátá pupa ni mo wọ̀ irú pátá pupa ló rọ̀ pé mo wọ̀ ṣé onílẹ̀sì ni àbólókùn ẹ o ó wá di ìṣòro fóun kó wá máa ro o oníléèsì ó ti ò báwo ṣe máa wo léèsì ó ṣàwọn pé wọ́n ti rí fún ẹ léèsì báwo sísọ mi jọ kí ló pé mo wọ̀ òun náà wá sọ ah, àgbólókùn ló wọ ni kò ṣe gbá mi lẹ́yìn olókùn nǹkan kí ló tún rò kó wà lára mi yẹn là ń pè ní ròmù tí wọ́n ń pè ní imagination ẹ mú wọn lọ sí ìlú tí ò sẹ́ni tó dé rí ìlú tí ẹ pé bó bá ṣe débẹ̀ kò kò ṣe kò lè sọ kò lè yé òun lè à ń sọ nípa ìsọkúsọ ìsọ̀rọ̀ ìjọtí fún tọkọ tàbí àyà ṣẹ́rí ìsọ̀rọ̀ dọ̀tí yìí ó ṣe kókó o nígbà míì àti sọ̀rọ̀ dọ̀tí ò ṣe dandan pé kéèyàn sọ lórí lórí fóònù nígbà míì ìsọ̀rọ̀ dọ̀tí yìí ó lè jẹ́ pé kọ̀fẹ́kọ̀fẹ́ kọ́ sórí fóònù ẹ kọ́ sórí fóònù fún baálé yín ádẹ́ka nígbà míì dẹ̀ ẹ lè ṣe fídíò ẹ máa wọra yín ìyẹn gan tẹ̀lé ó máa ń dùn jù nígbà tó bá kàtọ́ sókè tó bá ṣe kinní kan tó bá gbogbo bí ọwọ́ ẹ ṣe ń lọ tí gbogbo ayẹ tí gbogbo ẹsẹ tí gbogbo orí ẹ tí gbogbo etí ẹ báyìí òun bá máa à ah, ah, gbogbo kó akọ máa ta sókè á máa ta sókè ṣé ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ jẹ́ aṣọ sí tọrọ wa ṣe rí ọ̀rọ̀ ọkọ àtaya kò ṣe pé jíjó nìkan o ó láwọn nǹkan mi tó yẹ pé ẹ ní láti kọ́ tí ọmọ ṣe mú ilé wá fún yín ṣẹlẹ̀ mi ni pé ẹ ó rẹ̀ mí mi ì mọ̀ ṣe òrìṣà balùwẹ̀ wo ti sú mi tẹ bá ṣàǹkan báyìí wọn bí bó ṣe ń dégun tó yẹ kó tra bó yẹ pé ó lọ sí ìlú mi ni àti ẹkọ tẹ wà ní ní balùwẹ̀ ni àti ẹkọ wà ní àti wọ́n wà ní ibi tó ti wo tẹlifíṣàn wọn bí ó máa dìde wá bẹ̀ kí ni tó bá gbẹmú tó bá gbẹmú ìgbà mi ò dẹ̀ lè ṣe pẹ́pẹ́ kó kọ̀ mú àwòrán o lè lọ sórí péjì kó mú àwòrán o sẹ́ǹdẹ̀ sí pé kí ni olówó orí mi kí ló rò ṣẹ́mi ẹ̀gbẹ́ ṣó lè ṣe ìwọ wo lẹ́mìí jọ ìwọ tó lè ṣe kọ̀ọ̀kan kí ni báà lóye fẹ́ ṣe kó o sì fẹ́ bẹ̀rẹ̀ ó wà níbi iṣẹ́ o o ti kọ́kọ́ da gbogbo orí ẹ̀nu wọn bí da kó lóun fẹ́ kó lóun fẹ́ kó lóun fẹ́ iṣẹ́ wo ló ń ṣe ó máa ṣiṣẹ́ onítòótọ́ ṣùgbọ́n ẹ wo ọkàn míì apá kan lọ́pọ̀ ẹ̀ wà nílé ó ń dúró pé kí ni mo fẹ́ ṣe ti bá dé wàá wá sọ gbogbo ẹ̀ fún ìwọ o lẹ́mìí jọ̀wọ́ tẹ́ pé wàá ṣe ń sùn kí a ti dé èyí ò ṣe pé láti bú ọkọ tàbí ìyàwó èyí ni pé láti jẹ́ kó mọ̀ pé èyí tó ń ṣe yẹn ẹ ò ṣe tó mo fẹ́ wá agbára tó lè sà mi ìdẹ̀ tí ìrọ́kùnrin náà tó máa délé tí ò ní fẹ́ sẹ́ gbogbo agbára ilé ayé ẹ̀ à wò ó níjọ́ náà bó o rẹ́rìn bó o dẹ̀ sunkún le à ìwọ gan wàá mọ̀ pé ó kọjá ìyẹn irú okó dídó àbúkò dídó yẹn ṣe nígbà tó máa dé tó máa gbé fún ẹ tó máa gbé fún ẹ wọ́n máa bẹ̀rẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ má bínú mi ìmọ̀ kó máa rí báyìí kí ni ìyẹn ni pé wọ́n fi agbára hàn ẹ́ ní agbára tó tọrọ fún agbára tó níwọ̀n ní agbára tó ní kò sí bẹ́ẹ̀ tó ń rọ fún ẹ̀ ẹ wo ẹ jẹ́ àfi gbogbo eléyìí lẹ̀ ọ́ fẹ́rẹ̀ tó ní o bẹ́ẹ̀ ni èmi ọmọ yín ìbálòpọ̀ lè ṣàkan náà ni àtúmọ̀ hmm, àpàdé lọ́sẹ̀ míì òun sọ dídúlókò dídúlókò ó dàbọ̀.